إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهري من ويله أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين àtọ̀rọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún anábì wa Muhammad kí ọlọ́ọ̀bá kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yòówù tó bá dọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jọ́gbé èdè kọ́lọ́jà jọ wà nínú wa. ní àná ilé àṣẹ àyẹ̀wò àwọn tó kù nínú practical experience yẹni pé implementation tọ́lọ̀ ti ṣe lórí jíjí òkú nílé ayé tó fi ń kàn pa nípa ọjọ́ àjíǹde ọjọ́ ẹ̀san táǹtú lọ ta sọ pé máa lékè ìyàwó mi di ọlọ́ọ̀bá àlékè ọlá ní alágbára olùkápá lórí ọjọ́ ẹ̀san ọjọ́ ẹ̀san ń bọ̀ tí ò sí èméjì ń bẹ́ẹ̀ ọlọ́run wá fi àpèjúwe fún anu Qur'an lórí àwọn èèyàn àbí ẹ̀dá tó ti kú tó sì fẹ̀mí sí i a sọ pé ààyè mẹ́jọ ni nínú Qur'an méjì ti ṣáájú lọ àka ilé ẹ̀kẹta lánàá nípa àwọn èèyàn tí wọ́n jáde ńlé ńlù wọn nítorí pé ń sá fúkú tọ́lọ́run tó wá pa wọ́n tó tún gbé wọn jìde bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹrin nípa ẹni tó rí kọjá ní abúlé kọ̀ọ̀kan torí pé a. Ah, gbogbo ntọ́wà ń bẹ̀ pátá ló ti wó lulẹ̀ nílé lọ́wọ́ á sì mọ̀sẹ̀mọ̀ pé àwọn èèyàn kú ilé wọn tún wó lulẹ̀ ìgbà ọlọ́run tó wá jí àwọn ẹ̀dá ìdìde ọlọ́run wá ní kó náà ó kú fọ́gọ́rùn ọdún lẹ́yìn ìgbà náà ó tún wá jí òun náà dìde. bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀karùn-ún pa ọ̀rọ̀ anábì Ibrahim alayhi salatu wa salam ní suratul Baqara bákan náà tẹ́pọ̀ náà ní kọ́lọ́ ọba ó fi kó sì rún wọn yégéyégé kó sì pín wọn káàkiri orí òkè kó wá máa pín wọn lọ́kọ̀ọ̀kan ó sì ṣe bẹ́ẹ̀ bó ṣe ń pín wọn lọ́kọ̀ọ̀kan àwọn ẹyẹ ìtúnsọjí padà wọ́n tún di alààyè. ẹlẹ́ẹ̀kẹfà náà ni kí ọlọ́run ṣe lọ́wọ́ ànábì Isa alayhi salatu salam tí ó pe òkú tó ti wà nù sáré pé kó dìde tí ó sì dìde tí ó sì jẹ́rìí pé ànábì ọlọ́run ni. bẹ́ẹ̀ náà sì ni ètí ọwà nù suratul Kahf nípa àwọn ashabul Kahf ìpè ọlọ́run bá gbẹ̀mí three hundred and nine years gẹ́gẹ́ bó sọ ọ́nà Quran ọlọ́run balẹ̀kẹ́ ọlá ó tún jí wọn dìde ó sì fi àmì hàn wọ́n lórí tí ó fi mọ̀ pé àwọn ti pẹ́ òun ni owó wọn tí wọ́n ná tí wọ́n mú lọ́nu sáré padà ní pé eléyìí ò ṣe é gbọ́ ò ò tiẹ̀ mọ owó dáhùn mi lọ́wọ́ mọ́ rárá ẹlẹ́ẹ̀kẹjọ tá a fi parí ẹ̀ lánàá òun náà lè tọ́lọ́ pẹ̀lú anabi Isa àmà kó fi máa ń tọ́ dàbí ẹyẹ yọ wà á fẹ́ fùfù sí tí ó sì dàbí ẹyẹ nítòótọ́ tí ó sì máa fò lójú àwọn èèyàn tí èsè idán tí ọjà mùjísà a sọ̀rọ̀ ń pa pọ̀pá Musa alayhi salatu salam náà tí ọlọ́run bá àlékè ọlá tó ṣe fún un ipe kó jù ú lẹ̀ kó di ejò tó sì gbé gbogbo ejò àwọn òpìdán tó sì gbé mì lẹ́yìn ìgbà náà ó tún fọ́ ọ́ mu ó tún di pọ̀pá padà títí wọ́n ti pé pọ̀pá yìí ọlọ́run sọ di ẹ̀dá tọ́lẹ́mì lásìkò kan ọlọ́run bá sì gba ẹ̀mí rẹ̀ kúrò tí túmọ̀ sí pé àjíǹde ń bẹ ọjọ́ ẹ̀san ń bẹ tọ́lọ́run bá lè kọ́ láti òjì gbogbo wa nínú tó yẹ kí á mẹ́nubà lánàá lórí pọ̀pá Musa àti amà tí anabi Isa alayhi salatu salam ti mọ tọ́dàbí ẹyẹ tó sì ń fẹ́ fufu sí i òun náà ni pé mu'jiza iṣẹ́ ìyanu lọ́lọ́run fi ṣe fáwọn méjèèjì iṣẹ́ ìyanu ṣe tá a pè mùjísà yàtọ̀ sí idán ǹjẹ́ ni pé ọlọ́run bá lè kẹ́ ọlá ló fi mùjísà ránṣẹ́ kò sì ní lọ́wọ́ ẹnìkan àfi lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àfi nǹkan míì tọ́lọ́run bá fẹ́ ṣe pẹ̀lú ẹlòmíì tí ànábì ọlọ́run tọ́lọ́run fẹ́ ṣe lọ́nà ṣùgbọ́n ni fi tí ó lè ṣerú tí wọ́n ṣe wọn nítorí yàtọ̀ sí dání yẹn ìdán wọn pọ̀ díẹ̀ tí yẹn bá ti mọ̀ so wọ́n jọ máa ṣe kálíbá ti agbóná sí ń pa lílo àlìjẹ̀nu ni yóò fi lágbára lórí ẹnìkejì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó padán yóò ti ní àwọn àṣeélẹ̀ kan tí ó ti ṣe rúfurufú rúṣurùṣu tí ò ní dùn wò tí ó ti fi gbẹ́bọ tí ó ti fi tu àwọn ṣe ètùtù tí ó fi tu àwọn àjẹ̀nu tó fẹ́ lò nú àwọn ànábì ọlọ́run kò sí irú eléyìí nù tiwọn àwọn wà lórí tọ̀fíì ìmọ̀ ọlọ́run lọ́kàn torí ẹ̀rọ àti mọ̀ pé tí wọ́n yàtọ̀ gédégbé sí òpìdán òpìdán ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn ànábì ọlọ́run ọlọ́run nìkan náà ni wọ́n ń sìn ọlọ́run náà ni wọ́n sì bẹ̀ ọlọ́run ọba náà ló sì fún wọn ní mùjíza yìí àti pé ọ̀gá mùjíza ó náà lè tọ́ lọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi ó náà ní Qur'an tó ju gbogbo mùjíza lọ. mọ́sálà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún sálàfẹ́ bẹ̀rẹ̀ lónìí onáà ní tá a pè ní àṣìyá ohun tó àdìsọ kọ́bùlà yẹ omi dì í alámẹ̀tàn lẹ́kítírà bẹ̀. ń bọ̀ lọ́wọ́ balẹ̀kẹ́ lásán fún akó ní máàlìkì yẹ omi dì í. àwọn ọjọ́ tó ṣáájú yọ́mùdín ọlọ́run náà lálágbára sí yóò wù mẹ́. ṣùgbọ́n yọ́hàn ní yọ́mùdínì dáadáa tí ò ní sùrùjú tí ò ní sẹ́ńtì ọ̀tàkùn mọ́ ó ti ẹ̀jẹ̀ yẹ pé àwọn ẹ̀dá kan takùn lé ayé àwa ní ìmọ̀ ń pa yọ́mùdínì yìí ìmọ̀ kọ̀ọ̀kan ni ọlọ́run fún wa ń ro ń pa rẹ̀ nínú tírà rẹ̀ anabi wa sallallahu alaihi wasallam sọ fún wa ń pa rẹ̀ kò sí anabi ọlọ́run kan tó lọ tí ó sọ fún àwọn èèyàn rẹ̀ nípa ayéhùn díì kọjú ẹ̀san ń bọ̀ o wọn lọ́wọ́ jí dìde. ṣùgbọ́n kọjú ẹ̀san yẹn ó tó dé àwọn nǹkan kan náà ó tún ti ṣẹlẹ̀ tí ó jẹ́ ìmọ̀ àwọn bí ò ní jẹ́ ìmọ̀ ṣùgbọ́n anabi ọlọ́run ti sọ kalẹ̀ pé nǹkan báyìí ń bọ̀ wá ṣẹlẹ̀ ọjẹ́ natural things ṣùgbọ́n àwọn tó wà láyé ńgbà náà wọ́n mọ̀ pé nǹkan ń bọ̀ wá ṣẹlẹ̀ ti wá ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ pé yọ́mù díìnì tọ́lọ̀ ń wí nu ó ti ń súnmọ́ nu bọ́bá wọn ti wá ń pọ̀ sí nípa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni sísúnmọ́ rẹ̀ tó ń súnmọ́ sí. àwọn nǹkan yẹn ni wọ́n ń pè ní sáà àwọn àmì wípé ọjọ́ díìnì ti ń súnmọ́ ọ̀nbẹ àṣìláàtù sáà tọ́jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí èsè nílá ọ̀nbẹ ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlá ń sọ fún ọ ń sọ nípa àwọn ará mẹ́kà ìpè fàhálì yá ń dòrò na illa sáàtà àǹtà àti yahoo mbàkúta fàkọ́dí jà àṣírà àtúhà wà á ná ìdájà àti hùn dìkìrọ̀hùn ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlá ń sọ fún ànusúrọ̀tù ìpèfà aliyam doruna kí làwọn ará maka ń retí ní àwọn káfíìrì tí wọn ò nígbàgbọ́ ń pa ọlọ́run wọn ò nígbàgbọ́ ń pa ọjọ́ àjíǹde wọn ń retí pé ọjọ́ àjíǹde yẹn kó dé bá wọn à ń ta bá wọn lójijì ọlọ́run wa alifa kọ́díjà aṣọra àtò ha àwọn àlẹ́ alikó àwọn àmì ti wà ńlẹ̀ tó ti dé ọjọ́ فأنا لهم إذا جاءتهم ذكراهم bóòlù ṣe fún wa nígbà àjíǹde ń bá dé tí sọ pé ọmọ ṣe o àwọn tiẹ̀ wà á ni ànábì àti ńgbà náà kò ní wúlò fún pé yọ́n mú nu fatiha aṣèrà àtúhà àwọn àmì rẹ̀ ti ń o kò lè múra sẹ́sìn ìtọ́jẹ́ kéékèèké ńbẹ́ńbẹ́ ìtọ́jẹ́ nílá ńbẹ́ńbẹ́ ìtọ́jẹ́ kéékèèké yẹn ó lè bá ádámù ìṣesí mu o lè wà natural ìmí ìsí lè jẹ́ ntí ó wà natural nínú kéékèèké ọ̀n bẹ wa ti ṣẹlẹ̀ táàfì mọ̀ yìí pé òdodo ni máàlìkì yẹn omi dè torí ńgbà tí ò tí ì ṣẹlẹ̀ ìlànà sàṣàlám ti sọ lọ́lọ́run fi ránṣẹ́ si àti míì tó wà àwọn tíjọ́ àjíǹde ó fi dìde àwọn míì bẹ́nu àwọn wẹ́rẹ́wẹ́rẹ́ ohun tí ò ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtọ́jẹ́ ní ńlá ó ti níye alákàtì àwọn afáà mi lè pé báyìí ní tàwọn elémi ò pé báyìí ní tàwọn ṣùgbọ́n àwọn ẹ̀yùn tí kan bá fi lè bọ́ọ̀lẹ̀ gbà báyìí àwọn ìwú ọmọ kò ní pẹ́ táwọn ìwú ọmọ tó tẹ̀léra wọn nǹkan ti bọ́ wórí tán nìyẹn ṣùgbọ́n mọ́mí ní gbọ́dọ̀ mọ́ wọn kálẹ̀ àwọn onímọ̀ náà sì máa ń ṣàlàyé rẹ̀ káàkiri ká máa ń pa ẹ̀ kọ́ mọ̀ bàbá àyàn lójijì. àwọn ìtọ́jẹ́ kéékèèké yẹn pọ̀ táwọn afáà kà á ṣùgbọ́n nínú ẹ̀ àkọ́kọ́ rẹ̀ gan ni bí ifásù nàbí yìí sallallahu alayhi wa sallam ọwọ́ pé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ adílé ayé lásán káàtì mọ̀ yìí pé alìkìyàmọ̀ tó o ti súnmọ́ ànábì wa sallallahu alayhi wa sallam sọ pé bu'ithu wa sa'atu kahatayi ọlọ́run gbé mi dìde láàrin èmi àti òpin ilé ayé tí parọ́ òde bá lé ayé tálíkìyàmọ̀ ọ̀sẹ̀ wàá dìde lẹ́yìn rẹ̀ báyìí ló ṣe kan ń lo àwọn onímọ̀ sọ yìí ìka méjì tá a ní sàlám náà iná ní ìka ìfábẹ́là àti ìka àárín bó ṣe pápọ̀ tí wọ́n tẹ̀ yíra wọn báyìí wọ́n ní lọ́gbàlérò ipe ajẹ́ pé kò sí ànábì kankan mọ́ láàrin ànábì sallallahu alaihi wasallam àti òpin ayé ànábì kan ìlú ti dẹ́hùn ẹ mọ̀ létí ànábì kankan mọ́. àwọn kan ní rárá ipe òkè rẹ̀ ni èntà ti lò nú ayé ń rèé látàkùn ádámù alayhi salatu wasalam èntọ́sẹ́kù rèé láfa wa abdulrahman sayuti ṣe ṣírò ṣe ṣírò ṣe ṣírò ọlọ́run ò rè yọ kí ayé ọkọjá one thousand five hundred years lẹ́yìn hijira nabi alayhi wa sallam a sì wà one thousand four hundred and thirty nine ṣùgbọ́n ọ̀rọ̀ ìwòye kìí sàn ọlọ́run ó ti ti àjò ni tọ́ba ṣe kò ń gẹ́ fọláwo àjọrọ ni yọ gba ládá méjì tọ́ba ṣàṣìṣe ń wá ládá péré náà ni ọgbà táwọn ẹni nínú àlùmọ̀ọ́nsẹ̀ ọlọ́run tí ò sọ fún tí ò fi iye ọdún kan pàtó kalẹ̀ fún wa kò sẹ́nìkan tó yẹ kó ṣe ìyáàdù lọ síbi pé iye ọdún báyìí lọ sẹ́kù pé kò gbọdọ̀ pọ̀ jù báyìí lọ mo rò pé ti yẹn sìn òtí ọlọ́run sọ sálàmù gan tó múṣẹ́ wá kò sọ pé kò gbọdọ̀ ju iye báyìí lọ ìyáàdù bọ̀ gbọdọ̀ lọ síbi pé kò gbọdọ̀ ju iye báyìí lọ ọlọ́run bá nìkan lọ́wọ́ ní mímọ́. wíwá ànábì wa sallallahu ni àwọn èèyàn kan ti ni pé anabi kan bẹ láàrin àwọn lárúbá tọ́lọ́ gbé dìde njó ti dé bí oníṣẹ́ yìí sọ ọmọ mọ́ríyámọ̀ sóun náà ti dórí iye pẹ̀ ní a fi ní a ń la jẹ́ pé dajjal sani sàlám sọ̀rọ̀ dídí anabi wa sallallahu alayhi wa sallam ara mi òpin ayé ni pé yọmù dín ti ń súnmọ́ ikú rẹ̀ náà ara mi òpin ayé ni ìdájà anasurullahi walfatẹ wàrà ayé tàn náà sàyẹ́dẹ́kọlù náà fi dinillahi afwaja. فسبح بحمد ربك wastaghfirhu innahu kana توابا. báwọn èèyàn ti ń wọnú islam ti ń wọnú islam níjọ ìjọ tí ò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ikú ànábì wa sallallahu alayhi wa sallam ó ti súnmọ́ nù ńgbọ̀ wá kú tán àmì pé àlìkìyàmọ yọmù díìnì ó ti súnmọ́ wa. ṣùgbọ́n a ti sọ ọ́ síwájú gẹ́gẹ́ àyà ọlọ́run bá tọ́jọ́ pé inna yawman inda rabbika ka'alfi sanatin mimma ta'uddu ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba rẹ ọjọ́ ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ń kà ní ọjọ́ ni kì í pé ọjọ́ exactly náà o kì í kọ́lọ̀ ní o ṣe déédéé rẹ o ìyẹn gbọ́dọ̀ sí koran tó o pété abájẹ́ yìí ká bu ọdún ọdún lójú yín tí ó pọ̀ lójú yín bíi one thousand years ní jẹ́ ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run bàbá jẹ́ pé exactly one thousand years ní ọjọ́ kejì náà láti wà lẹ́yìn ànábì ọ̀sán làm àyè lójọ́ mẹ́ta rà táàfì màgbé òpin ayé súnmọ́ lẹ́bi tó jìṣẹ́ ọ̀sán sálàm sọ̀kalẹ̀ òun náà ni fatiu beitul maqdis beitul maqdis jerusalem yẹn àwọn tí wọn ò sí islam ni wọn wà ń bẹ tẹ́lẹ̀ ọlọ́run tó wá sọ yìí pé lásìkò umar radiyallahu anhu wọn gbógun lọ bẹ̀ wọn sì bo àwọn mùsùlùmí sì borí wọn sì sí ní ọdún kẹrìndínlógún lẹ́yìn hijira sí iye àtẹ̀yìn hijira nàbí sallallahu alaihi wasallam òṣìṣẹ́ sọ sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ yìí pé àwọn àlùmọ̀ wọn ò sí lára òpin ilé ayé náà ni bẹ́ẹ̀ náà ni fìtínà tó ṣẹlẹ̀ lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam tó yìí ti ń sọ fún ayé pé inú àmì òpè ayé bọ̀ ní oríṣiríṣi fìtínà ọ̀sẹ̀lẹ̀ láàrin àlùmọ̀ òun abubakar ìfọwọ́rọ̀ ikú wọ́n gún mọ́rù wọ́n pa ọ̀dùnmọ́nù alì náà fararí lọ ẹ̀wọ̀ fìtínà bó ṣe ń gunra wọn. bẹ́ẹ̀ náà ni fìtínà òye òye ṣẹlẹ̀ títí di sìn àmì pé òpin ayé ń bọ̀ amẹ́ríkà ti dojú iraki rú tí ó tiẹ̀ lójútu bí sunni ṣe ń fà ní sírí ń fà àwọn làwọn ọ̀sà àwọn èèyàn ti ń kú lọ kò sí wọn lọ gbógun bá tí ó sì dọ́kúmẹ́ǹtì mọ́ kí ni jẹ́ sẹkítẹ́rìàtì nígbà tí nǹkan bá rọ̀ nìyẹn máa pé nǹkan kan bẹ jẹ́ sẹkítẹ́rìàtì gbogbo dọ́kúmẹ́ǹtì ń bẹ ń bẹ sí ọ̀fọ̀ bó ti ẹ̀rí mọ́ kọ́pì rẹ̀ wà ní sẹkítẹ́rìàtì à sí ọ̀ láti sọ pé innamal hayatu dunya la'ibun wa lahu Allahu akbar tí n bá ti ń kà èyí ó <laughs> ìnàmà lẹ́hàyà àtúntò níyà láìbùn wọlé hàn. ilé ayé tẹ̀ ń wò yìí nígbà tí gbogbo ẹ bá fojú dé tán kálukú ọmọ pé bí ìgbà tí yẹn ń ṣeré bí ayé. tí nǹkan rọrùn ní kálukú kan bá dojúrú tán ní ìsìn ọ. ó kó gbálí ni kálukú náà di ordinary person bíi gómìnà kan àjọ ríra ní mìíràn ọba sálámù mi sálámù mo bá ń lọ ọba pè ń <laughs> ó lè mi gómìnà Zamfara <laughs> Yerima <laughs> ah sorry sọ your excellence gẹ́gẹ́ ilé ayé nìkan lọ́mọ nígbà tí yẹn rojú tu ara rẹ̀ ní ọmọ kó ń jẹ gómìnà kan his excellence sìnrìn gbogbo ẹ̀ kọ́mọ hàn sí ọ gbọ́dọ̀ ẹnìkan jẹ́ abẹ́mọ̀ pé gómìnà Zamfara kan ní rìn kọjá president Nàìjíríà gan rìn sísà ojú ọba fún ní respect káwọn kan wà pẹ̀lú ẹ̀ káfí mọ̀ pé nǹkan tó lá ẹnìkan tó lágbára kan àbí ẹnìkan tó lọ ń gbé sípò kan ń lọ ń bẹ̀ wọn kọ̀sẹ́nì kankan tí ó mọ̀ láàrin millions of people tí kálukú gbogbo bóòlù òun ó ṣe sọ̀kò bóòlù òun ó ṣe ti tàwáàbù bóòlù òun ó ṣe gúnran ẹ bóòlù òun ó ṣe ti gbáwò lọ sí àgùnjọ àmọ̀ràn ti pé ẹnìkan gómìnà Zamfara. <laughs> innamal hayatud dunya la'ibun wa lahu ìgbésí ilé ayé yìí gbígbà tí yẹn ń ṣeré ni gbígbà tí yẹn ń ṣeré mọdé yẹn ń odidi president àná ní olórin mọ wheelbarrow ní jókòó sí ní sí ọjọ́ kọrọ pẹtẹkalẹ ni bẹẹba bẹẹba fẹẹ rí ẹyin lẹwà wálé rẹ kò wálé ẹnì kama ó sì ṣèjọba nàìjíríà yìí náà fọdún mẹ́jọ <laughs> àbí tí wọn bá gbé trump lọ germany tí ọlọ tí ọlọ ṣe tí ọlọ ṣàyẹ̀wò ló tí ọba síbẹ̀ wọn wà á bẹ̀wò ńlẹ ni òun lẹsẹ tí ń dún lọlọ bẹyẹ wọn ó sì ṣèjọba tí ń yẹn panda sọjà ọlọ sọjà ọlọ dìkírì ah tọ́lú ẹ̀ bá ti ẹ̀ bọ́ sọ́wọ́ àwọn sọ́jà ńlẹ̀ yìí yóò rò pé wọ́n mọ báyìí lóbi gbà tí ò sí agbára kankan wọn lẹ́yìn tiẹ̀ ni. innamal hayatu dunya la'ibun wa lahu ìsẹ̀mí ilé ayé tá à ń lò yìí gbígbà téèyàn ń ṣeré ni fìtínà oríṣiríṣi lọ́wọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ànábì wa sallallahu títí dè sìn iraki òròjú súríà ti dàrú àwọn ìṣẹ̀lẹ̀ òpin ayé kan ń bọ̀ tánìm sàṣàlì sọ pé súríà ni ó ti ṣẹlẹ̀ àwọn amẹ́nubà insha Allah. yamani olóòlójútùú tí gbogbo nǹkan ti gbàgbàgbàgbà tí ó yẹ pé wọn ò gẹ̀ẹ́sì ara wọn Saudi náà kọ́lọ́nkọ́ sànú wa ọba adáwọ̀ gbogbo olú mùsùlùmí. àwọn náà wọ́n affected lọ́tún lọ́sì gbogbo rẹ̀ pátá lórí pópin ayé ń súnmọ́ ni wọ́n pa Uthman àwọn rebels táǹpẹ́ ní al-Khawarij wọ́n yọ ní àsìkò Uthman àtàsìkò Ali ẹ eh, sọ́rí lásìkò Ali àti Muawiya làwọn tó yọ àwọn kan wà lẹ́yìn Ali àwọn kan wà lẹ́yìn Muawiya àwọn kan ní Ali ló yẹ kó ṣèjọba àwọn kan ní rárá o Muawiya ni àwọn kan ní rárá bá lè ọba tiẹ̀ ṣèjọba kọ́kọ́ gbẹ̀sán lára àwọn tí wọ́n pa Usman náà sálì ti ń sọ pé rárá ìjọba ní ọkọ̀ dúró ká tó máa wẹ̀ tá gbẹ̀sán lára rẹ̀ kì àwọn ní rárá kí wọ́n kọ́ gbẹ̀sán náà káwọn tó máa sọ̀rọ̀ pa dáníjẹ lórí ẹ̀wọ̀n kan fìdínà kálukú ni wọ́n máa wá nǹkan wí PDP lọ́dà APC lọ́dà Eh, èwo ni ẹ tó tẹ̀ gbèdé kan áfíríkà ńlọ́dà ẹnu dúdú kálukó ti máa wí náà kọlọ́nkọ́ sànù wa ara fìtí ni ara fìtí ni ngbà bá tún lọ́dún ilé ìtajà bá tún mi ìsinyìí orí pé ẹgbẹ́ mi tún dìde náà ni bá ti ń báyìí wa ṣe wa nìkan o ó káàkiri gbogbo nù kọ̀dá kò sùn náà lọ́fẹ́ bọ́ náà bá bọ́ orí kọ̀dá kò sùn náà ni nínú òun náà ni itiba'u sunanil umam kọjá yìí pé àwọn àlùmọ̀ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tá a jẹ́ mùsùlùmí a máa wá wo àwọn tọ́lọ̀ ń fún lẹ́sìn ṣáájú wa a máa wò wọ́n kọ́ sí mi táwa kódà nínú àdìsí mi ànábì sallallahu alaihi sọ pé tọ́ba ń bẹ nínú àwọn ẹni tó ń súnmọ́ ìyá rẹ̀ ń gbangba níta gbangba tí ń bá lò á rí inú àlùmọ̀ gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ ránran tí wọ́n ń ṣe nú ẹ̀sìn àwọn kan nú àwọn tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí àwọn náà mọ̀ mọ́ mẹ́sìn àti sọ ẹ̀sìn ló ń jẹ àkànyẹ exploit ẹ̀ lọ́nà oríṣiríṣi àkànyẹ exploit ẹ̀ lọ́nà oríṣiríṣi lọ́nà oríṣiríṣi báwọn náà ti ṣe ń sẹ́nu wọ́n ti lọ di business kódà ọ̀nbẹ nu wọn tí ó dà á kínílẹ̀ yóò fi mọ lọ́dọ̀ àbá kúbò ń ṣáájú yóò mọ lọ́dọ̀ babaláwo kúbò ń ṣáájú kéré ò lè mọ̀ pọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni àbẹ́ ìgbọ́nú ròyìn ẹ̀gbẹ́ lẹ́nu àwọn èèyàn àwọn kan lomi nínú wọn àwọn àdínú àlùkò ń ṣe ọlọ́run omi ni yọkàn máa fọn lù yín ni olómi ń ṣàdúrà ẹ wo sẹrímọ́nì tá à ń ṣe bàbá ti fẹ́ ṣe ìyàwó abẹ́ ṣe súná ọmọ abẹ́ ṣe sílé abẹ́ ṣe graduation abẹ́ ṣe end of the year party inú mùsùlùmí wa fọ́ lọ rẹpẹtẹ tọ́jọ́ pé ọ̀wọ́ ilé ayé táwọn gbé wájú làwọn náà gbà gbé wájú ilé ayé ni a gbé wájú làwọn náà wà gbé wájú báyìí àti fi ń jẹ wọn ara pé òpin ayé ó ti ń dénú bí wọ́n ṣe ta nǹkan mọ́ mọ́tò ǹjọ́ márìjì làánà ọ̀tá mọ̀ abẹ́ ẹ̀kọ́ ni àbá rí yàtọ̀ ah, pé ta ìtì mùsùlùmí ni eléyìí ti ètí ètì mùsùlùmí ni má gbogbo gbájú ẹ̀ ń ṣe àwọn náà gbogbo ìdí òwúlò tí ń dán àwọn náà ti fò mú ọdún ẹ̀sìn kọ́nà wa. ti lọ gbogbo èjìká obìnrin tó ti yọ́ bóò ni orí ẹ̀ńtọ́ ń wọn àti gbọ́nu rẹ́díò wọ́n fa bàbá ńlá wàhálà ńgbọ̀ bá ní ọba rí iná sí. àmì pé òpin ayé ó ti ń súnmọ́ iná lọ́wọ́ àtàní sọ̀sọ́là ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ni dòhóró mọ́tẹ̀ẹ́ nùbúwà ẹ̀ńtí ọmọ sọ ikú ń jẹ́ ànábì ọlọ́run lẹ́yìn ànábì wa sallallahu alaihi wasallam. kuran ti tọ́ka sí ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khatama nabiyyin níbi èjìká anabi wa sallallahu alayhi wa sallam òòka ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmì òòka ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé àmì òòka yìí jẹ́ òpin àwọn anabi ọlọ́ni anabi wa sallallahu alayhi wa sallam ó sì tún lé òòka tí wọ́n kọ muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. ó ń lópin anabi ó sì sọ ọ́nà àdìsí rẹ̀ ana làákìbù wàlá nabiyya ba'di èmi lópin anabi ọlọ́run tí ò sí anabi kankan mọ́ mi sallallahu alayhi wa sallam anabi wa sallallahu alayhi wa sallam ọsọ pé ana là áàtìb wọlé ànàbí yìí bàdí èmi ni òpin àwọn ànàbí ọlọ́run tó yẹ pé kò sí kí ànàbí kankan lẹ́yìn mi láàyè mi òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní àpèjúwe mi sáwọn ànàbí ọlọ́run tó dé lọ bí ilé tí wọn kọ́ lẹ̀ ní rìngèdè tó sì dáa táwọn yẹn wá yípo rẹ̀ kí wọn pé ah ilé yìí mà dáa kọ́ ọmọ fáyìn o ńgbà àwọn òde igun kan bẹ̀ wọ́n bá bá àyè búlọ́ọ̀kù ẹ̀yọ̀kan péré tí ò gbèsè tí ò sì mẹ́mẹ́ ah làwọn yẹn wá ń sè mọ̀ sè ah, mọ̀ ẹ̀ka ilé ìdáàpọ̀ kọjá abẹ́lé ọba tí a gbé búlọ́ọ̀kù ẹyọ kan tó kù yìí kó o fi síbẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam àpèjúwe mi bí àpèjúwe búlọ́ọ̀kù tí wọ́n fi parí ilé òní sallallahu alaihi wasallam tí kùránì ọba yí ọ sádìsì náà tún yí ọ tọ́wá tún tẹ̀lé àwọn èèyàn kan tí wọ́n ní olórí àwọn ọjà nàbí ọlọ́ olórí àwọn ànábì ọlọ́ọ̀ni wọ́n sì tún tẹ̀lé wọn àwa Yorùbá fẹ́ràn ẹ̀sìn àti fẹ́ sin lọ́wọ́ gbẹ́mọ̀jà sí pẹ̀lú àgọ̀ ẹ̀mọ́jà ṣe pẹ̀lú àgọ̀. ẹ̀sìn tí wọ́n gbà ní gbogbo alámìlì ìsìlámì ibi tí ìsìlámù ti wá gan láàrin àwọn lárúbáwá wọn gbà á. rọ́bì tọ́tìlà alámìlì ìsìlámì tí wọ́n ń péjọ mọ́kà wọ́n rí jẹ́kẹ̀ wọ́n ní wọ́n gbọ́dọ̀ wàsájì ìwé ìṣe àwọn ìṣe ìwé ìṣe mùsùlùmí mọ́. tòótọ́ àwọn sẹ́kìtì wà fíràkùn bẹ́nu ìsìlámù fẹ́ pé àwọn kankan ni wọ́n fi ń yàtọ̀ níbi àkídà ṣùgbọ́n ilé ìwọ́ọ̀sì níbi pé ẹ̀ ń bá ti pé ànábì kan bẹ lẹ́yìn ànábì sàṣálà mọ́sálásí rẹ̀ ní kó ti máa kírun ó ń tàn ìlú rẹ̀ ní kó ti máa lọ kọ́ lọ́mọ tí á jì rẹ̀ lọ kìí ṣe ní mọ́kà mọ́ ìtọ́ba wù láti pé kó wọ́n lọ nígbà gbogbo yẹn ti ń ròyìn mọ́kà fún yọ wà lọ wá tí wọ́n ti ní sẹ́gbẹ́ báyìí ni yóò ní rárá yọ yà ló kọ́ mi lọ. ètò bí a ń ṣe báwọn ọgbẹ́rọ̀ já mi bẹ́ẹ̀ níbi ètò ìṣeun ọlọ́run kò ṣe àlékún ìtọ́sọ́nà fáwọn àti fáyìn náà ẹni wọ́n sì dùn ẹni wọ́n ti sọ náà ọ̀dọ́ náà ní gbogbo nǹkan ìtọ́ba fẹ́ dùn ẹ̀kọ́ dọ̀sí tọ́ba fẹ́ bàjẹ́ ọ̀dọ́ náà ni ẹ̀kọ́ sí. mùsàlá mọ́tòlì kadab lọ́kọ́kọ́ kó ń jáde nàbí ọlọ́run lẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam. abakiri gbógun tì gbé kò sí anabi kan lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ náà ni ẹ bá ń sọ pé àsàlájú kan ní ẹ fún lójú oorun sọ náà kó ń jáde nàbí ọlọ́run ọlọ́run sì wàá ṣeun pẹ̀lú àkọọ́lẹ̀ ìmọ̀ tó jingiri tí ò sí èméjì ń bẹ kò sí pàtì Qur'an kankan tó rinlẹ̀ ló pé anabi sallallahu alayhi wa sallam ojú oorun ló ti gbà tí ó wà ká kò sí páàtì koran kankan tọ́jú àlà kò sí mẹ́sẹ̀gì míì ó lè jẹ́ àlà ó lè jẹ́ pé ọlọ́run kan ju túmọ̀ ẹ̀ sílẹ̀ mi ó lè jẹ́ pé jùbìrì náà ló mú wá ṣùgbọ́n sọ pé kì í sara koran ṣùgbọ́n ká pé kọ́ńtẹ́ǹtì koran táwa sọ yìí pé ọwọ́ ajé àlà ojú oorun kò sí lákọọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sápánà ni ọ̀rọ̀ ọlọ́run èso ojú oorun wàyí ní ahadum minal mushrikina stajaraka fa ajirihu hata ayẹsùn máa kẹlẹ amọlá ìgbà yóò ti kan nú àwọn káfíìrì tọba wa bá ọ ìpè kọ ṣe ìdáàbòbò fún ṣe é fún hata ayẹsùn máa kẹlẹ amọlá kófìlẹ bá ara yẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ní koran kìí ṣe àlà ojú oorun àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìkan nú ẹni tí èsì ẹlẹ́sìn Islam bẹ̀lẹ̀ wọn bá wa wá tẹ̀sí lẹ́nu jẹ́ mẹ́ta nígbà tí bẹ̀rẹ̀ alhamdulilayi ti gba Islam báyìí àjọ kí jimá lánàá ni tọ́ba jẹ́ lómi ni yọ́ọ̀fẹ́ lè lé kúrò ní inú mọ́sálásí àti òtí ẹ̀kí mùsùlùmí tí ọ̀sálámù ti sùn mùsùlùmí. tí ọ̀sálámù tá àbá tó jù lọ àbá tó jù lọ tí ìṣẹ́gbẹ́ ẹ̀ nínú mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n á ní yọ àfáàyè lẹ̀ fún ẹ tí òtí ẹ̀sìn mùsùlùmí lókojókòó ní mọ́sálásí. bẹ́ẹ̀ mọ́sálásí wa ò sí fún wọn ṣùgbọ́n tí pọ́pọ́sì tó bá lágbára bá wà ṣeré àfáàyè lẹ̀lẹ̀ láti bí ayàtàwé wàyí ní ahadun minal mushrikina stajaraka fa'ajirihu hatta yasma'akal amala gbogbo ẹ yóò ti bá ń kílèmù ìdí ànábì ọlọ́run ẹ mọ̀ pé rọ́ọ̀nì ń pa ṣùgbọ́n ẹ mọ̀ pé àmì pé láyé ń bọ̀ ni. nítawọn yorùbá náà ń dálẹ̀ ọkọjá bẹ́ẹ̀ o nínú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn o láwọn àtìkò kan ẹni music máa lọ lójú dídí agbẹ́ni náà ni sorry mẹ́sẹ̀gì ti ń wọlé fún mi wáyé ti ẹ bẹ́ẹ̀ lè <laughs> dà wọ́n lórí rí náà ti ti nǹkan kan ayẹyẹlẹ nìkan bẹ́ẹ̀ lọrin ó sì ti ohun tí atara rẹ̀ ó sì léde tí fi ń pè yàtọ̀ sí dé Yorùbá ó sì mọ̀túmọ̀ kọ̀ọ̀kan tí bá ti ń pè àtọmọ rẹ̀ tó ti train lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ ọ̀tẹ̀lẹ́ o ó sì lánàá bí ọlọ́ọ̀dún lọ́lọ́ọ̀dún tó fòun tira gánà àfa lọ sọ fún mi ní ọmọ Ọlọ́run èèmọ̀ lélẹ́yìí o sẹ́mi lọ́rin bẹ́ẹ̀ náà ọ̀gá o bá a bá ti ń ríru wọn ká ti mọ̀ pé òpin ayé ti ń súnmọ́ bẹ́ẹ̀ náà nínú tánẹ́sọ̀ sọ́làm sọ táàfin mọ̀ pé yọ́mùdínì ti ń súnmọ́ òun náà ni qabdul ilm wa zuhuril jahl. kọ́nà ọba ọmọ káyìmà fóun lẹ̀ káyìmà ká wá máa gbilẹ̀ kọ́ máa pọ̀ ọlọ́run kọ́ sànù wa ni o anabi sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khairan yufaqihu fid-din ẹnitọ́lọ́n bá gbèrò rere wò láyé dáadáa rò láyé ọlọ́run jẹ́ ọlágbèyẹ nǹkan ẹ̀sìn ni adúgbò ẹ̀dọ́ ọlọ́run kọ́mọlọ́run kọ́ máa ṣàlékún rẹ̀ fún wa o. ìmọ̀ èyí tí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òun la gbé preference fún kọjá àmọ́ tẹ̀sìn ó sì yẹ ká gbọ́ lá fún ìmọ̀ tẹ̀sìn tí ó jẹ́ kí àìmọ̀ kan ó pò lójú wa nípa bá àṣìṣe ilé ayé ìta àti rọrùn dáadáa wọ̀ lọ́rùn lálìkì àmọ̀ ẹwà àríyàn ojú wa ti ẹ̀rí tó mẹ́wàá àwa tá a gbé sísítẹ́ẹ̀mù ẹ̀kọ́ kalẹ̀ lórí wípé kí àwọn tí wọn bá ń kọ́ lárúbá jẹ́dẹ̀ fẹ́ mọ̀ sàn án kán wà lójú ọ̀nà tiwọn ẹni tó fẹ́ kọ̀wé tó fẹ́ mọ̀ sàn án kó náà wà lójú ọ̀nà tiẹ̀ kọ́mọ̀ jẹ́ àwọn olùmọ̀lá yìí pé ẹ̀ ń gbẹ̀ bá ṣe tán láago méjì kẹsì wà bẹ̀rẹ̀ lé kí ó dago mẹ́rin kò lè ẹ̀ ń bá ń fi wákàtí méjì méjì ká kí ó bó ni ó ṣe dàgẹ́ bí ọmọ máa dùn àárọ̀ láti wà fi ṣe tán ẹ̀ ń gbó ti ìtawà <laughs> kan ṣe wàhálà tó pọ̀ ni ó ntẹ̀yìn ní lẹ́mìí pé ọlọ́run kó tó sàkójúkò fóun ni à ń gbìyànjú gan ìgbàtà lálàáfíà ní ẹgbàdìgbọ́ tá a bá gbọ́ lidé mọ́ wà tá a bá tí ọba ti sọ dídé báyìí kò tí ẹ ti gbọ́jọ́ kan àfi jọ́ tó bá gbọ́ ọ̀rẹ́ mi ò mo fẹ́ sinmi lónìí lágídí ńbọ̀ jẹ́ pé ọjọ́ márùn-ún tẹ́ fi ń ṣe sùkú monday to friday á ṣe sùkú ìjọ ilé kéw ẹ saturday to wednesday á ṣe ilé kéw ṣé ìsinmi wá wà mẹ́ọ̀ nàfíìsì kò sí àti sọ̀tún ọmọ adọ̀dọ̀ ọlọ́run bàbá rẹ̀ látara afáfẹ́ kọ̀ǹgbà mi láti wà lọ́pẹ́ ah eléyìí fẹ́ lè á sùn díẹ̀ lónìí àdùgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ǹdí òrírú ẹ̀ ti táìsàn tó kì mọ́lẹ̀ nǹkan àdùgbẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìmọ̀ ń lọ ìlọ rẹ̀ àmì pínpín ayé ti ń dé ni àìmọ̀ kan wá ń gbilẹ̀ kí sì ní lílọ rẹ̀ kì í ṣe pé tí àní wọn kò kún lẹ̀ kí tí ọ̀wọ́ àwọn ajú yẹn báyìí kọ́mọ̀mọ̀ tó wà ń bẹ̀ mọ̀ àwọn onímọ̀ ọmọ kọ́mọ̀ jì ká má rí àwọn tó ní lápá wọn lórí ìmọ̀ wọn àdánwò ni àwọn ẹni jọ̀hún tí wọ́n pàtàn fún wa àwọn ẹni jọ̀ tí wọ́n mú ẹ̀sìn wá mo ti ń sọ̀rọ̀ ìgbà wo nù ẹ̀ dá mi lónìí. Ah. <laughs> fourteen plus làwọn kan ti kọ́ wálẹ̀ yorùbá ńgbọ̀ ya sixteen plus seventeen century wọ́n tún ti ń pọ̀ sí i ńgbọ̀ wá di kílẹ̀ pé ah, eighteen kọ́ seventeen mo sì ń sọ sixteen wọ́n ń pọ̀ sí i seventeen wọ́n tún increase sí i bàbá tiwa sáwà mọ̀tò nítàn eighteen eighty six ló kù eighteen eighty six ló kù ètò nítàn ni mo wí o sẹ́yìn pé gbà mí ọ̀la kọ́lẹ̀ ẹ tó dórí ipò lójú wọn kọ́lẹ̀ o ẹjọ́ dórí ipò tó fi kú kọ̀ lákọ́lẹ̀ o inú tán ti bàdàn láàrin àwọn àfa. àwọn yẹn gẹ́bí táwọn àgbàlagbà sọ wọ́n lè mọ̀mọ̀ ju mọ́sínúlẹ̀ akadọ́rí lọ wàláhì láàdì wọ́n lè mọ̀mọ̀ ju mọ́sínúlẹ̀ akadọ́rí lọ ó sì kó ní ọlẹ́tọ̀ kó jẹ́ ìmọ̀ torí pé ni wọ́n ti ń gbé. ó ní gbogbo agbègbè yìí òun lọ́lẹ́tọ̀ láti jẹ́ ìmọ̀ torí kò sọ̀tọ̀ ọmọ mọ́tìlú àkọ́dọ́rí nínú gbogbo àwọn yòókù àwọn yòókù òkè yọrí. tẹ̀fsírì tá à ń ṣe yìí onígbàtọ̀ bẹ̀rẹ̀ kò rí báyìí tẹ́lẹ̀ bí ọgọ́rùn ọdún ọgọ́rùn ọdún kan àfẹ́yàwó kò sì kò sí ní jẹ́ tẹ̀fsírì ìbàdàn èyàn mọ́ lọ́mọ tí ó lòun lè jókòó kó àwọn ọmọ fúra fáwọn èèyàn láti bẹ̀rẹ̀ dópin kò sí ìmọ̀ ń wọlé sí ìmọ̀ ń wọlé sí ìmọ̀ ń wọlé sí ń bọ̀ ya ni a bẹ̀rẹ̀ wáàtí ni ọkọ máa fi bẹ̀rẹ̀ nu Ramadan kì í ṣe pé tẹ̀fsírì wáàtí ń bọ̀ ya tí mo tún pọ̀ sí lọ́dún tẹ̀fsírì. ibi tí mo wá ń lọ ni pé àwa rí nínú àwọn èèyàn yẹn pé àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ ń jù wọ́n lọ àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ ń jù wọ́n lọ lọ́lọ́run wá pé kí mo fi pọ̀ sínú òdì kejì la ń rí nìsín o òdì kejì la ń rí nìsín o àwọn àfáà ti ń lọ nìsín àwọn ọmọ tí ò tó wọn ni wọ́n fi ilẹ̀ ṣé mo mọ̀ lọ ní Saudi Arabia tẹ́lẹ̀ ẹ lè lọ mẹ́nìfì nínú Islam ẹ gba sàtìkéètì ẹ nínú wọn ni ṣé wàzíyá tó láì wà bí wọ́n ti gbà ní kùdí àṣẹ̀rí abẹ́ẹ̀ náà ni wọ́n gba òṣòlòdì tàbí lúgà ìrántí kan méjèèjì kò sí rú ẹ̀ mọ́ nígbà táwọn tán lọ chance tó ti wà limited chance táwọn àtúnrí ó tún ti wà more limited ṣáàjì táwọn ètò ìsìn tó ń rí láwọn jẹ́ tó ń lọ nísìn tí gbogbo ẹ̀ ń dínkù tí gbogbo ẹ̀ ń dínkù problem dẹ̀ ni kódà láàyè mi àdínábì wọ sallallahu alaihi wasallam ó ní ayé ń bọ̀ wá débi wípé wọ́n ó pe àwọn e, àwọn tí ń rò pàápàá ni wọ́n ó mímọ̀ ni wọ́n nú ẹ̀sìn wọ́n ó pè wọ́n palẹ̀ ìgbà ẹnìkan lọ́mọ kú amọ̀fẹ́ pín ogún rẹ̀ mọ́ ni wọ́n fọ́ ni wọn ò ní rí èèyàn kan àbẹ́yẹn méjì tí ó wà á pín ogún ipò mọ̀ báyìí láti ṣe àní sọ̀tà ńlá àsìkò ń bọ̀ wá dìbẹ̀ àmì pé kí ni àmì pé yọmù dín nìdí ń súnmọ́ ẹ̀rẹ̀ tọfọmọ́ lè kéwú tọfọmọ́ lè wé owó iléèwé ní ọkọ̀ ọ̀sán inú kọ́mọ̀sán ti lè kéwú rárá kó kó ẹjọ́ palẹ̀ fáfá ẹjọ́ tàfá òbí àbẹ̀rù ọlọ́run o kọ́lọ́n kọ́ sànù wa ni kó jẹ́ abẹ́rù rẹ o ẹjọ́ ọjà mi kan ní òtí ìdè ṣé ń tí àfa àbílẹ̀ rẹ̀ nù owó ilé kí o ti á di pé ọjà mi òtí ìdè tọ́ bá dé àfa àlọ́lọ́kọ́ rẹ̀ fún mi ìdí ọ̀kan gbogbo àwáwí oríṣiríṣi ọjà rẹ̀ ò tí ì dé ń jẹun yín mu o ó tún bí àbùkátà bóyá ó tún bóyá ó tún lóbìnrin tí ń propose tí ń fún lówó tí ò tí ì gbé wọlé tí ń fún lówó tó yẹ kó owó ó tó sanwó lé kí ó tí ó tún sẹ́kù ọlọ́run sì rí náà rí o ó ń ṣera rẹ̀ ilé ìjọ wa ń wọlé ọ̀pọ̀lọpọ̀ míì ó ti close down ìdọ́lọ́mbá ni ọmọ tẹ̀mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìnáwó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe kòǹgẹ látọ̀dọ̀ náà yọba máa gbé àwọn tí ó ti ń wọlé tẹ̀ yọba máa gbé wọn mì yọba máa gbé wọn mì wàláì kéde nǹkan dùnú kéde nǹkan dùnú gbogbo mélòó lèèyàn fẹ́ yíká àwọn èèyàn pọ̀ ju facilities ọ̀mẹ́lẹ̀ lọ àmì pé òpin ayé ti ń súnmọ́ iná ní kí ìmọ̀ ọmọ kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú kú àwọn àfáà pẹ̀lú káwọn èèyàn mọ́lá ká sí ìmà kálukú ti pín ọmọ ọ̀hún ilé lọ́ọ̀lù fẹ́rídì ilé mẹ́sìn fẹ́rídì ilé political science ilé ìfìníkan tó bá lọ sí islamic studies báyìí nínú mùsùlùmí tó tún fi irun gbànságbàn yẹ́wọ̀n sọ pé islamic studies ọ̀wà productive arabic tó lọ sí kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ gan-an ah káti ẹ̀ gbọ́ àwọn aláìmọ̀ kan àti ẹ̀ gbọ́ àwọn èèyàn àwọn tá a tún jọ ń ṣe nashaut tá a tún jọ ń pé apẹ̀rẹ̀ wa lọ́dọ̀ wọ́n ti ka islamic studies ń fún common thinking tó kàn lé múwèé ẹni ọkọ̀ọ̀kọ̀ kan máa kà á ń sọ wà mẹ́ arabic wọ́n ti kà sí pé tí ò necessary àdánwò ni o bẹ́ẹ̀ sì ni ẹni tó jẹ́ specialist ẹ̀ lè fi owó ẹni tí ò ṣe specialist láéláé ẹ̀ ń kàwé ó lè fa àwọn ibì kan jù yẹn lọ́dúnrún pé ó ní wide experience ó ní ọkàwé dáadáa tó pọ̀ ṣùgbọ́n ká jẹ́ pé ojú ọ̀nà mi rèé ká lè yan ká kò lè rí kò sọ ọmọ lọ́fẹ́ dá sí i torí pé àsìkò tó fi ń ka chemistry tó fi ń ka biology tó fi ń ka political science iná lòun náà fi ń ka ẹ̀kọ́ ti ẹ̀kọ́ tó sì ń jìndò sí lójoojúmọ́ bí wọn náà ṣe ń jìndò bí tòun lójoojúmọ́. ìní olóyèdè former professor former vc Ìlọrin ló fi ń sọ nù conference kan yìí pé ó rí à kẹ tó lè rí ẹ tó ṣe pé ọwọ́ very good nínú Arabic àti Islam studies àti Western education. ìtọ́ common kí lè o jẹ́ pé yọ ọmọ kí o dáadáa tó bá débi ìwé tó ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kọ́mọ ìwé kó dùn kọ́rùn ó dùn tó bá débi kéwù tó ẹ̀ ó lè tọ́pọ̀ jù nù ẹ wà máa rí àwọn tó yẹ pé òhe díẹ̀ mi o díẹ̀ mi òhe díẹ̀ mi ṣùgbọ́n kó wá jẹ́ pé ọmọ èyí dáadáa ọmọ ilé náà dáadáa ọwọ́ àwọn mọ̀ríà ọ̀wọ́n. ká wá máa rí àìmọ̀ kan yìí kọ́ máa lọ báyìí ara pópin ayé ń bọ̀ ni o kọ́lọ́nkọ́ sànù wa o kọ̀ǹpútà nẹ́ẹ̀tì ó tó ti wá kọ́ gbogbo ẹ̀kọ́ báyìí. instrument tó da ni lọ́wọ́ ìgbọ́tà àbá lò ó bó ṣe jẹ́ lọ́wọ́ tó tún kó bá mímọ̀ pọ̀ tó yẹ kẹ́lò mi ọ̀há sórí kíákíá tó bá ti tẹ kọ̀ǹpútà nísìn àbọ̀wọ̀ nẹ́ẹ̀tì nísìn ó ń wò lọ́nu àwọn tí àmì ti bu lé àwọn tí àmì ó ti bu lé ìmí yí àtìlẹyìn ti lèyìn ti kà báyìí torí pé tí o lè máa pọ̀ ń dààmú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ kan tó bá ti fún kọ̀ǹpútà nísìn ibi tó onídìí gẹ́lẹ́ ni ọ̀bọ̀ gbé wá tí onídìí kọ́ dààmú ìmọ̀ ti wá dínú díìsì ó ti dínú kọ̀ǹpútà dorí dorí nẹ́ẹ̀tì ìtí a fi ń sọ information ní surface kò gbọ́dọ̀ jábọ́ tó bá jábọ́ ìdí tí àǹkálukú tó padà sí. sẹ́wọ̀n pé díẹ̀ mísítọ̀ wà ní lọ́wọ́ surface abẹ́ẹ̀kọ́ ni kì í ṣe lásán o ìyóò gan àmì pé yóò mú dín ní bọ́ọ̀lù nígbà tá a bá ń ṣe nǹkan lẹ̀lẹ̀ tó sì ń stọ̀ síbi kan lókè gbogbo secret láàrin àwọn gọ́ọ̀mẹ̀ntì ní fásitì ìwé síra àwọn tó sì tún lọ stọ̀ síbi kan táwọn kan sì tún wo duplicate ẹ̀ amẹ́ríkà níbi táwọn dé ní ìsinyìí ó yẹ káwọn wá interpreters tó káwọn lè ṣàǹfààní lórí àwọn document sọ pé àwọn ní access sí wọn àwọn tó ní gan mọ̀ pé àwọn ní access sí wọn so kọ́lọ̀ ń kọ́ sànù wa ṣùgbọ́n ìmọ̀ tọ́jẹ́ ìmọ̀ òdodo gẹ́bí tí abdullahi ibn mubarak sọ ní àwọn tàbí yìí ó ní kọ́kọ́rọ́ rẹ̀ ọlọ́run fi sí igbá àyà àwọn àbáàlì bọ́ bá ti lè ọmọ nẹ́ẹ̀tì tó kọ ọmọ nẹ́ẹ̀tì tó tọ́ ọ bá kẹ́kọ̀ọ́ rẹ̀ ní bí ó ṣe bí wọ́n ti là á kalẹ̀ o ní mọ ibi tó yẹ kọ́ ọ lọ lásìkò tó nídìí nǹkan ọkàn mọ́ gáàmù yìí abẹ́ ti lẹ́kṣọ̀ kan Eh, wọ́n pè mí fún eh, sàkàtì ọmọ pín àwọn mákàmù àwọn arbitrétọ̀ ọjà bá mákàmù sẹ̀ríà tó wà lọ́jà bá abẹ́ẹ̀kọ́ ni àwọn panel so wọ́n wá pè mí sí ní ansarudin ní liberty ẹ̀yìn kan wá wá bẹ́ẹ̀ wọ́n wá rẹpúsẹ́ǹtì gọ́vnọ̀ gọ́vnọ̀ ráyè ìjọ lọ́ba deliver speech mo lanu báyìí pé àwọn mọ̀sáìlù tí àwa náà wọ́n ní àjàmbá lè lórí ọkùnrin mọ́ ń sọ yìí ó sì fi ṣèbó lọ rẹpẹtẹ ní English sọ́jà yìí pé kódà eighty percent rẹ̀ ẹ̀ fún ní correct ni ń bò ṣe tán ẹnìkan náà professor ni ọ̀nà bá tún deliver tiẹ̀ náà in di tiẹ̀ ṣùgbọ́n kò sí ní Islam stories tó pa àjọ wa ń yú àyè ni bá ṣe tiẹ̀ à ní challenge o bàbá la à àti àyà tí ń kó ti àdúgbò ni a ti ń kó wa ni a ti à ọ ti dà mọ́ mo ti mọ̀ wípé àfa àwọn ẹni kí ni nẹ́ẹ̀tì tí o ti dáyé tọ́lọ́ ti sàwọn aláàbà abẹ́ ẹ̀kọ́ ni nítorí wà nù nẹ́ẹ̀tì àmọ́ nítorí ò lè sí nù nẹ́ẹ̀tì àmọ́ lè rí líǹkì ẹ̀pọ̀ lórí nẹ́ẹ̀tì ọ̀nbẹ wàláhì mo deliver lecture tèmi mo á gbéwèé tí ìgbé mi náà ń tẹ lòwe mo kọ́ kan ìwé yẹn ọba sọ̀rọ̀ wàláhì èmi ni ẹ da question bo lẹ́yìn ìgbà tá a ṣe tán o. wọn lè bi àwọn yòókù question wọn ni tí àwọn fẹ́ gbé àwọn jókòó ṣe gan mọ ṣe ń sọ yìí ibi á ti sọ̀rọ̀ lọ́hùn èmi ọkàn mú orí rẹ̀ lásán tí wọn sọ̀rọ̀ dé lábẹ́ ìtàn kan sọ tọ́pì kankan ibẹ̀ ni wà á máa fà lọ àti tí wọn ò lè jẹ́ pé bọ́ba ní ọ̀nkà kò lè dàbí ẹni tó kọ tó béèrè questions kí ẹ ṣẹ̀tì exam fún tó tún dáhùn hmm. wàláì làdí mọ̀ fọlọ́n bùrẹ̀ èmi ni ẹ da question bo ní wọn fi jẹ àfa àbólélé àfa ẹdákun àtúrí lẹ́yìn bàtà àtúnṣe tán <laughs> láwọn obìnrin ní adìbúra máa sọ tó àwọn rújú kan ti ń bẹ lórí díẹ̀ fẹ́ yọ zakat mo ní adúgbò fọlọ so ntí jahalu nẹẹti bí nípa jahalu tẹlomi o rò pé nẹẹti ti wà iná ó ti ẹ̀dùn ọmọ kàwé kọ́ ọmọ mẹ́ńtọ́ kọ́ that is another problem ìwé táwọn ọ̀rẹ́ tí alex ti fi kọ́ tí wọ́n fẹ́ fi bẹ̀sì jẹ́ ń bẹ tí wọ́n sì máa sọ̀rọ̀ bí ẹni pé problem gan tẹlomi ọmọ báyìí àwọn exaggerations ó ti pọ̀ jù misinterpretation tí wọ́n mọ misinterpreti tẹ́sítì Quran àbí tẹ́sítì hadith ó ti pọ̀ jù àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé terminologies ni wọ́n tí ẹ bá tún sí English tán tó o bá fi èdè English ń gbọ́ yé ó ti sọnù ó ti wọ̀gbẹ́ bíbá díẹ̀ sọ pé al-hadith sahih nínú English kìlẹ̀ pé nínú kẹ́ pé ní sound hadith àbí kẹ́ pé ní authentic hadith ẹ lọ́nu njọ́ kan mo bá bí lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n kọ́ kí ni hadith sahih authentic hadith sahih kí ni tuma authentic hadith kí ni tuma authentic hadith what do you mean of authentic ah hadith is authentic is authentic what do you need ah <laughs> wọ́n ní kí ni mo fẹ́ pàtàkì aláàjì ti ṣe lálàáfíà ọlálàáfíà náà ni káàdì mo tún wá ń fẹ́ mo tún ní kí ni mo hadith ọlálàáfíà ah mo ní ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ọ̀dà four hundred level student yóò jáde tó graduate. mo á rántí mo ní nígbà ti há láti nineteen eighty five ní máa sáàtò wákìlù hindi lọ́kọ́ àgbà náà máa rọ̀ wá bò adilu ń tán tẹ́sílù sanadi géèrè mọ̀ alàlẹ́ ń wọlé àṣà mo ní conditions márùn lọ́wọ́ àmbẹ́ tẹ bẹ̀rẹ̀ ìsára yìí tó jẹ́ tí ì bá ìmọ̀ tó tó ti wà tó lè bá ti lórí nẹ́ẹ̀tì ẹ̀ nìyẹn misperception náà tó wà àbí conception tó jẹ́ pé wọ́n mọ misperceive ní tó wà nù hadith tó understanding wọn ò ní dáa pẹ̀lú ẹ̀ ọpọlọ rẹpẹtẹ àwọn ẹyin náà wọ́n sì di àbá àwọn ẹyin náà wọ́n di dókítà àwọn ẹyin náà wọ́n di pòfẹ́sọ̀ àwọn ẹyin náà ni ó di ọtọ́rítì lọ́jọ́ iwájú káyìmọ̀ kan máa gbilẹ̀ àmì pé òpin ayé ti ń súnmọ́ ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ káfílẹ̀ báwọn. iná àmì òpin ayé wẹ́rẹ́wẹ́rẹ́ tani sọ̀sálàm sọ fún wa dọ̀yà òlè àmàna ìfọkàntán kọ́ráre kọ́wọ́n ìtìdé nàìjíríà tí wọ́n ti sọ fún mi pé ah, ọkùnrin kan bẹ lódomi o ráìsì ni máa ń ta kóńgò rẹ̀ máa ń pé Allahu Akbar Saudi mọ̀ wà ni ẹ ti sọ fún mi tí n bá ti dé ń bọ̀ jẹ́ pélé mi súnmọ́ lómi ọ̀dọ̀ ẹni kí n ti mọ ra o òun sì ń ṣe tiẹ̀ tí ọmọ pé wọ́n tún ti ń sọ̀rọ̀ òun lu mi tí ò tẹ́bẹ̀ bá ti débẹ̀ o ẹ bá kóńgó ẹ bá agolo mẹ́wàá yín bẹ̀ pé. omi ìgbéjà bá ti gbalẹ̀ ebi pé wọn á mọ̀ pé ọkùnrin kan bẹ lómi o sẹ́ni pé mùsùlùmí ni àmì òpin ayé nìyẹn àmì òpin ayé nìyẹn àfa kan sákùn ìbàdàn ọ̀sá ọ̀sá mo wá ya tí mo wá rí àfa àti òsì ó ṣe káwọn àgbà ọmọ àtàwọn tí ó wà ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹ̀dí arẹ̀rẹ̀ o tẹ bá ń lọ kúdẹ̀tì lóní ṣọ́ọ̀bù sí ẹ̀dí oníkì ẹ̀dí ọ̀jẹ̀ rẹ́díò kún sọ́ọ̀bù ẹ̀ ní tọ́pọ̀ rẹpẹtẹ bá ń tún sí ń bọ̀ lónìí ń bọ̀ lọ́la nǹkan kan bá ń kún sọ́ọ̀bù bá ń kún ń bọ̀ gbọ́wọ́ àti àmọ́ náà ló mọ̀ wòlélẹ̀ àwọn èèyàn ń gbádùn sẹ́ ti gbàgbé ẹ̀ síbẹ̀ èmi ti gbàgbé ẹ̀ síbẹ̀ èmi bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ti gbé nǹkan sọ́dọ̀ tọ́wọ́ afẹ́ sífìtì lọ́gbọ́n tọ́wọ́ níbi tó ti ní àwọn ní nǹkan lọ́dọ̀ fọwọn wá rí pé wọn gbọ́dọ̀ bàbá ìdálẹkì àmọ́ ọwọ abéèrè fatiwa lórí pé ló ń bẹ ṣe pẹ̀lú àmọ́ náà àwọn èèyàn tí wọn ti gbé sóun lọ́rùn ọwọ akọ́kọ́ sá lọ sukùn bàtànà tó ti sọọbù pa wọn lọ mọ ti dẹ́bomi lẹ́kọ̀ọ́ ń bọ̀ wá bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ tí ọba ti gbé rẹ́díò òní gbé lẹ́nu kó dún bọ́ síra ìní ìsìn tí ọba ti síyùn mọ gbé nǹkan rẹ lọ mọ ń lọ mọ ń bọ̀ sí. ẹ bọ́ràn ni kò ní kọ́ tà á kò sì sófin ìjọkan tá a pè ọ́ bá kẹ̀ pé tó bá ti dijọ́ báyìí o ti lẹ́tọ̀ọ́ àti tà sọ́ọ̀bù sí nǹkan. sẹ́yìn fáwọn náà lárùn èèyàn mélòó lọ́wọ́ anílù ẹ̀ gbogbo ń ṣe ọwọ́ kálukọ́ bẹ̀rù ọlọ́run gbogbo tíjà lẹ́yìn fojú ṣe yín kálukọ́ bẹ̀rù ọlọ́run ẹni tí wọ́n kówó sí lọ́wọ́ kọ́ bẹ̀rù ọlọ́run ọ̀tún tó sì rẹ̀ táwọn rí òun àmì pé àlèkìyà mọ̀ ti ń súnmọ́ ni tọ́ọ̀ wá tiẹ̀ ní pé níbo ló tiẹ̀ wá rìn sí ta ni ó tiẹ̀ wá ti fọkàn tán mọ́ nínú tó tiẹ̀ ọlọ́sọ̀ sálàm tó sọ lábẹ́ àmánà yìí ó náà ní àdéhùn Abu Hurairah ìdàdúyè àti àmánà fàǹtẹ́dìrú sàá قالوا وما إضاعتها وما كيف إضاعتها يا رسول الله قال أن يسند الأمر إلى غير أهله Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ máa retí ni tí ẹ bá fẹ́ sọ ọ̀rọ̀ tó tí ò nídìí kọ́sẹ̀ máa làágùn tí ó sì jẹ́ sókí tí ò ní gùn pọ̀ ó yẹ kó sọ pé nàìjíríà yìí o ìlú kan táwọn ọlọ́ṣà ti gbàjọba rẹ̀ ni ṣé gbólóhùn yẹn gùn pọ̀ tí yẹn láàgùn kò tó wí ta ló ní disprove ẹ̀pẹ̀ rárá èsì bẹ́ẹ̀ ó yẹ ká lè rí ẹ má bá yẹn dáhùn tiẹ̀ ẹ má bá yẹn dáhùn tiẹ̀ EFCC ló já mọ́ àtàwọn bọ́dìsì yòókù EFCC náà ti ń bẹ tẹ́lẹ̀ o kì í ṣe bàbá yìí lọ́ọ́ dálẹ̀ o àríyàkọ́ ni <laughs> àbí mọ̀gọ́ ni ìlú kan tó ṣe pé àwọn ọlọ́ṣà wọ́n ti kíni wọ́n ti gbàjọba bẹ̀ nígbà tẹ́ ẹ bá mú olè lójú pópó tí ẹ sì ń yìnbọn fún abẹ́ mú lọ́tọ́ ọlọ́pàá pé yọ ṣẹjọ́ yọ lọ kóòtù àwọn kan sì gbé ìbọn lọ́wọ́ wọ́n sì ń kí ọlọ́kadà mọ́lẹ̀ kó mú fifteen naira wá ìbọn wọn gbé lọ́wọ́ o ìbọn tọ́ta ń bẹ nú ẹ̀ ní o kì ṣe sátábùlà o kì ṣe tọ́yì o àwọn atúmọ̀ bá wọn sẹ́wọ́ àlẹ́ ìtọ́yẹ kó ti fún wa lówó kọjá tó tún wọn bọ̀ tó wọn fẹ́ jọ dáàbò mo ti fún yín lówó ẹ̀kan bẹ̀rẹ̀ mo fẹ́ sẹ́wó ni gbogbo wa ti jọ ń wò wọ́n a ti jọ mọ solution ó sì níbi wọ́n ń ṣe é sí ibi àwọn olówó ń gbé wọ̀nyí ṣerú ẹ̀ ẹ lọ wò bàtà dáadáa kálukó rìn káàkiri ibi àwọn olówó kọ́lé nbọ̀lẹ́ ti ní ẹni ṣerú ẹ̀ lójú ti mọ̀ lálẹ́ bí jẹ̀gbọ́n bá ń ṣẹlẹ̀ bí kan wọ́n dà wọ́n bẹ́ẹ̀ pé wọ́n lọ sẹ́tù rẹ̀ tí ẹ bá ti sẹ́tù jẹ̀gbọ́n tán báyìí the next thing ojú títì wọn ju ojú tí wọ́n ti mọ̀ gbò inú tó tún wá burú burú jáì tó ọmọ ilẹ̀ haúsá tí èsèrú ẹ̀ lù ẹ̀ tẹ́yìn tó wá ń tì rẹ̀ lórí pé kó tó máa gbárù ó bà ń lọ́dọ̀ àwọn èèyàn yìí ọ̀nà ìbáradù ti ń bẹ ti ń bẹ ń bẹ. ìlà wa kọ́ wà lójú ẹ̀ ìlà bọ̀dọ̀ ìlà náíjà tẹ́rí pé mọ̀nù kọ̀mọ́ táwọn olóṣèlú o tí ò ṣeé sí rárá ẹ̀ńtọ́ yọ ọmọ dààmú lórí ìlú pé bóun ni ó ṣe dáa ọkùnrin sì ni ara rẹ̀ dẹ́jú tóbin lọ ó dẹ́jú gíláàsì lọ nígbà tó lórí ìjọba tán kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó lórí ìjọba sáà mọ́ náà ti rárẹ̀ serve yourself ní lójoojúmọ́ lójoojúmọ́ serve yourself lójoojúmọ́ èyí wọn kó dànù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tò ní kó fara lu o kò sí gbọ́dọ̀ mọ́tò lójoojúmọ́ sẹ́lù náà láti hàn kọ́lọ́ nǹkan sànù wa ńlọ́fà wàhálà ńlọ́jẹ́ káwọn boko haram gan ní o develop brain jẹ́ to develop bó bá wọn kú ṣe kẹ́kẹ́ náà ṣe kẹ́ ẹ́ ṣe fi àjíá náà ni bó ti yẹ pé àwọn tó develop ẹ̀ lọ́nà òdì wọ́n tó dákún sòrò ti ń bẹ fún wa nígbà sòrò bá jẹyọ kan ẹ̀ tó wá develop ẹ̀ tó tún lọ di méjì tó ti di mẹ́ta ẹ̀ kúkọ̀ bámbáwọn Ọlọ́run kó bá yanjú ẹ o kó bá gbé sọ jùlọ bí ọdà o ẹ bá làmọ náà wọn mọ wò bí òpò nù mọ ń sọ wá àti fẹyìn kan jọ pé àkọjá kí ọmọ jàrá wọn pé àwọn ewo ní ti ọdẹ ilé ní Nàìjíríà tá a wà yìí bí yàn bá jára mu kò ní rówó ra pátá ẹdẹ bí yàn bá jára mu kò ní rówó ra pátá ẹ wò comparison yẹn ẹ kọ wọs èlò àwọn atapátá tó fi ariwo bí yàn bá jára mu. <laughs> ibi tára ó ti tó ti gbádùn wa òye tó ti gbádùn wa lẹ́nu dé akọ́lọ́kọ́ sànù wa o. àmì òpin ayé ni o àti ní àti lọ́rùn gbogbo bí wọ́n ti ń ṣe positive yẹn tó yẹ pé ìrẹ́jẹ ni kódà tẹ ẹ bá lọ sí United Nations the same thing àwọn kan ṣe bíi fine bara bá a ti máa pé bara kan bẹ tó fine bẹ́ẹ̀ ni tiwọn wọ́n kàn ṣe neat wọ́n ti lẹ́gbẹ́ wọ́n ti níbi yẹn ti ń pàdé wọ́n sì jẹ gàba lórí ẹkọ́nọ́mì gbogbo ilé ayé àtàgbára ti mẹ́mẹ́ kí wọ́n dẹ̀ máa ní influence lọ láéláé ìdí ẹ̀sìn bẹ́ẹ̀ nìyẹn kò sí nǹkan mi nígbà gbogbo orílẹ̀-èdè ti ń lọ bí eighty seven kọ́ni àbí ninety seven ti ń bẹ lágbàáyé gọ́ọ̀mẹ̀ntì tó wá jẹ́ pé veto power wà fún àwọn márùn péré they can do and undo tí wọ́n bá ti conclude yìí sí yọ ọmọ bọ̀ binding lórí gọ́ọ̀mẹ̀ntì <laughs> sábò ti hàn ìpìlẹ̀ àbòsí náà nù inú tó ti ọlọ́sọ̀ sọ́làm sọ kalẹ̀ táàfin mọ̀ pé àmì yóò mi dín ní ti ń súnmọ́ òun náà ni kẹ́tàrà tó wà àdúrà nù tọ́làmà kọ́lọ́pàá pọ̀ àtàwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ falábòsí èèyàn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fọ́kẹ́ni èmi bí ẹ ṣe nù ìjọba náà fọlọ́n kọ́ bá wa tún ṣe bá wa yan àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run kọ́ bá wa yàn bẹ́ẹ̀. nígbà tí yẹn bá ń salábò tọ́wájà lábòsí tọ́jẹ́ bòódù ó sì lọ́lọ́pàá ó sì ní àmì fẹ́ẹ́ gbé lọ́ndà kọ̀ǹtró rẹ̀ ni òní ọ̀pàṣẹ owó tí ẹni kẹ́ ẹ fi ra nǹkan ogun kẹ́ ẹ fi gbógun ti àwọn rẹ́bùs ẹ wá sa lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn ẹ wá fi ṣòṣèlú òní ó sì control ìjọba òní o control ọmọ ọlọ́pàá òní ó control army òní ó control central bank kí ni fi burú tẹ ṣé òpin ayé náà ti wá súnmọ́ wọ́n ti kọ́lé kalẹ̀ tí o lè gbénu ẹ̀ wọ́n ti kọjá tó lè gbé bísínẹ́sì bẹ́nu lé ọ̀bẹ ńta dọ́là ti ń bẹ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ náírà ń bẹ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́. o ó tún wá máa sponsor kí stability ọmọ bá gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n bá bá rojú táwọn àfikára wọn wà bẹ́ẹ̀ tí wọ́n jọ máa sa tí wọ́n jọ máa pẹ́ kọ́lọ̀ńkọ́lá wa o bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú tó sọ kalẹ̀ o náà ni intisharu zina wa riba méjèèjì ò ṣe mú pọ̀ ò ṣe mú pọ̀ mọ́ra wọn intisharu zina sìnà fọ́nká rẹpẹtẹ rẹpẹtẹ adalẹ̀ ìgbélé ẹ̀rù ń bá wa ẹ̀rù sì ń bá wa abáàkan ní ìsúlásù <laughs> aa ṣé ọ̀dọ̀ mi ni ẹ ti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn ni mo fi á ń bẹ̀rù tó báyìí tí owó tó débì ní tọrọ fọ́nkálẹ̀ ní gbogbo oyún tí mò ń bẹ̀rù àwọn kéékèèké tí ò ti débì kan ẹ mọ̀ sáré sọ́tún ẹ mọ̀ sáré sósì pé kí wọ́n máa dúró tí ọ̀dà kan mọ̀ tìgbà tí ọ̀dà kan mọ̀ tìgbà bí wọ́n wá dọ̀wọ́ àwọn ọlọ́bùnmí ń bẹ nínú sẹ́ẹ̀fù mi sìn ìwé ìwé tọ́mọ ilé kí ó ń kà nínú mọ́sálásí tí ò sí nǹkan kan bẹ̀ ju ọkùnrin sún obìnrin lọ tí ò sí nǹkan kan bẹ̀ ju ọkùnrin sún obìnrin lọ bó nílé ìsijẹ́ kò sí sọ fún bàbá ẹ̀ yọ ọ̀fẹ́ lè kọ́ lọ́mọ kó lè fóun a ní láti rántí wá sí ọmọ èké kò lè tíjú fourteen years lọ bóyì tẹ́ ń ka ní kejì náà ló ń kà ìkan tó ń dà á kọ sádọ́wọ́ wa délé ayé báyìí ọ̀nbẹ́nu lè mi ò ti sùn náà torí àwọn àyè míì tí ọjọ́ òfìfo ń bẹ̀ pé kọ́ má jẹ́ pé olóòtúnjọ jẹ́jọ́ àyè òtòjọ́ òfìfo ń bẹ̀ lálẹ́kì àmọ́ gbé àlàkẹ́ rẹ̀ bá wa sọ jí ẹ̀ bóò ní ìwé ìṣèkà sùn náà tẹ́rí pé mọ̀ ni èyí tó tún dùn sọ lè dá ń sọ wọn ìmí rọ́ọ̀bù tí ò ṣe sọ rárá kọ́ mọ́ admission sí yunifásitì bí ìgbà tẹ́ ẹ ti lọ ilé aṣẹ́wó ni nínú àwùjọ dáwà kọ́ra admission ti yẹn sí i. E. àníkótó kù lé làwọn kan ó ti máa kọ́ọ̀lù ẹ̀ kété pé ń rí wọn gba nọ́mbà rẹ̀ directly lọ́wọ́ rẹ o kìí ṣe pé wọn mọ èèyàn mọ ni wọn gba nọ́mbà orí nẹẹtì ní àwọn ó ti subscribe ní ó ti wò ó lítì àwọn tí wọn tẹ gbà nísìn nọ́mbà wọn bó ṣe wọlé sí skul tí wọn fẹ́ wọ̀ ibẹ̀ náà wọn ó ti máa fóònù rẹ̀ pé àwọn tí ń bọ prọsẹsì kìnìún rẹ̀ oṣù kọ mọ bóyá wọn ó ti máa build interaction pẹ̀lú ẹ̀ láì sí ìdè bẹ́ẹ̀ eléyìí tí wọn ní wọn pé ẹlòmíì tó bá lo nọ́mbà bàbá rẹ̀ àbò lo nọ́mbà ìmọ̀mọ́ rẹ̀ yọba àdìrí ọba tú ah, bó wa ni kí ló dé ẹwù bí sábà yé ilé ayé dé ẹwù bí sìnà ó ti ẹ̀tọ́ wá sáwọn tí wọ́n pera wọn ní onírúgba ẹgbẹ́ bí òkú kọ òkú kọ ẹran ní ẹsẹ̀ ń kí àwọn obìnrin máa ṣe bí ajá níta ajá ti bu jẹ́ ẹni pé mùsùlùmí ni àmì pé òpin ayé ó ti ó ti ó ti ń dénú a sì rí inú àwọn àgbàlagbà tí wọ́n wà láyé nìdí wọ́n èjì ìkú ó wọn ò fojú báyìí rinjú pẹ̀lú ìyàwó wọn tí wọ́n fi mú wá bá wọn àbí ẹ̀kọ́ ni bàbá àbí mo parọ́ nínú àwọn àgbàlagbà tí ó ti kù wọn ò bójú rinjú pẹ̀lú ìyàwó báyìí èmi ń bẹ ẹ̀kan náà tó bá rí báyìí tóbi wọn sá lọ ọ̀nbẹ ni wọn tọ́wọ́ pé ń bọ̀ bá wọlé gan bí ọ̀sẹ̀ kan wọn ò ní máa fi yóò làwọn tẹ̀ dédé tí wọ́n èdè ìkú o àwọn tí wọ́n bí wáyé náà ni o gbogbo oyún ti dọ̀rọ̀ tán ó ti dẹ́sẹ̀ inú ìwé tí ò lè takutu ìtìjú ti lọ kọlọ́nkọ́ sànú wa o àmì pópin ayé ti súnmọ́ ni kálukú ọmọ tọ́jú ọmọ ẹ̀ mo máa ń sọ lórí bíbárí wọ́n fi ìyàwó jẹ o ìní òfì àjọkùnrin náà o ṣùgbọ́n tó bẹ tó lágbára báyìí nípa sáà ṣe tẹnumọ́ màmá pé kéèyàn tọ́jú rẹ̀ tọ́ tẹnumọ́ bí ẹ̀mẹ́ta kó tó wá tẹnumọ́ bàbá kò ní kó fi ajẹ́ bàbá o ṣùgbọ́n ewu tún mẹ́tì màmá torí kó lè mọ rẹ màmá jẹ inú rẹ ó tún mọ dùn pọ́nmọ́ mi ò lówó lọ́ọ̀nì o sì lówó lọ́ọ́ báyìí bàbá ni bàbá ò ní gbà yóò lówó lọ́ọ́ kí ni ṣé kí ni báyìí kọ́ ra kọ́ màmá ó tún mọ sọ̀pọ̀ ju àgé lówó lọ́ọ̀nì ọkàn rí yóò wéré ní nǹkan ẹni tó dùn rẹ jẹ jù ni màmá ló fi tẹnumọ́ pọ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin ọmọbìnrin tó bá ti ní secondary school gbèlè táyé kọ́ wá lọ fi CNC e àbí yunifásitì kọ́ wá máa fi four thousand five thousand rẹ̀ gbé kan ránṣẹ́ ti lọ́sù à ó ti sí náà lẹ́yìn pé kọ́ fàbẹ́ rẹ̀ wáyò kú ìtumọ̀ ẹ̀nu o tọ́ ọ̀bá tí ìlágbára rẹ̀ kó jókòó lé àbí kọ́ gba ilé ọkọ lọ àbí kọ́ marry out ìwọ àtọkọ ẹjọ́ a máa kúnra yín lọ́wọ́ tẹ́ bá fẹ́ kọ́ further lọ education torí pé ńgbà tí oúnjẹ bá dénú tán lèyìn ò ní good thought ńgbà tó ń jẹ ọ̀bá sínú ó mu gaari ọmọ kẹ́kẹ́ bẹ́ẹ̀ fatiwa kan lọ́wọ́ mi kódà ìdáhùn sàpọ́nà ṣùgbọ́n musa wò pé àbúrò musa ni wa o. ó ní utahs nbí mss kì í ta lọ sí ta lọ sí lẹ́kṣọ̀ ni onídàájú òun tó wọn bá tí ì fi kún iye tí wọn béèrè tó ń béèrè sùn àti iye tó ní wọn ò ní fún ní nọ́mà àtọ̀yẹ kún wọn fún un ó ní kí ni dájọ́ òun tó ń bá ní dájú òun o fifteen thousand ló nídìí ní oṣù kan kó wọn fi dẹun àti nǹkan kọ̀ọ̀kan kó wọn rà sáńdà òtún oníyọ́sẹ̀ kọ́ọ̀tì ẹ̀ wálẹ̀ ni àfi kó wọn ó bù kọ́ wá jẹ́ pé ńgbà tí ọba kọ́ tiẹ̀ sí yọ wá sí déédéé tó fẹ́ ẹjọ́ tó yọ lọ bó láti fẹ́ ti fatiwa yìí. ṣe é kojú ojú àwọn fatiwa náà rí mẹ́wàá <laughs> ah èèmọ̀ ni o èmi ò ti ní ẹ̀sìpẹ́ǹtì ẹ̀rí lórí gbogbo àwọn ọmọ tí mo ní kò ṣẹlẹ̀ rí bí n bá fọmọ ní five thousand láàrin ọ̀sẹ̀ kan iye tó bá ná kù bó ṣe one two lọ ná kù bó ṣe one five lọ ná kù bó ṣe dájú iye tó ń ná kù rẹ̀ o níṣẹ́ tí wọ́n á fowó kún lọ́sẹ̀ kejì ọlọ́sọ̀ mẹ́ta olóṣù kan ìkan tiẹ̀ ń bẹ bí ọba tó kó rẹ̀ bá ti kú bóyá bíi five hundred two hundred kì í fóònù mi bá ti fóònù báyìí ẹ ti mọ̀ pé owó ti tọ́nu bẹ́ẹ̀ bá ti calculate iye tí ń ná ní oṣù láàrin fifteen to twenty nine. mo ní ọkọ̀ ọ̀dọ̀ build the trust láàrin ìwọ àti bàbá rẹ̀ náà tí ọba ti ní trust wọn ibi olè ṣe bá ti wà ní o ní ilé pé kọ́ ọmọ gbéga kọ́sẹ̀ wà máa sá wálẹ̀ ìwọ sójú ẹ̀. bàbá ò ní trust sí ipe iye exactly tó nídìí nu sẹ́ẹ̀rí pé mọ̀nà onóòní tó onóòfọkànbalẹ̀ sí bàbá rẹ̀ pé yóò fún ní iye tí ó bá wù ní àìkú ti di fàkájà báyìí èmi ò lè ṣe fatiwa o ẹlọ́bí ìlú àwọn mídìí ẹ̀sìn nímọ̀ ìgbà lọ. ṣìnà ó ti di tọrọ fọkálé ìfọ́nká rẹ̀ àmì kí àlìkìyàmọ̀ ti ń súnmọ́ ni. bẹ́ẹ̀ náà sì rìbá a hadithi kan bẹ sanabi wa sallallahu alayhi wa sallam ní gbàdá tọrọ ní sọsọlá yìí pé nígbà tó kun ayé bá ń bọ̀ ẹni tí ó bá jẹ rìbá èéfín rẹ̀ wà nù àgbo ẹ̀ èéfín rẹ̀ yọ bàbà kọjá gbọmúlé látàntò tọ ṣùgbọ́n owó tí yọ wà lápò rẹ̀ ó ti gba bí rìbá kọjá ta ni ẹ bá gọ́ọ̀mẹ̀ntì ṣe gọ́ọ̀mẹ̀ntì wo lọ́wọ́ àlàyé tí èsì pẹ̀lú rìbá ní ẹ̀sìn ta ni ẹ bá wọn kọ́mpìnì ti ṣe kọ́mpìnì mélòó ló kù tí ọmọ bá rìbá yìí kódà èsì èsì kọ́mpìnì àwọn ọlọ́jà lóríṣiríṣi ẹnìkan béèrè question kan lónìí òní náà ni ọfọ níbàjẹ́ òní ustaz salamu aleykum mo ní di question ni mo ní aleykum salamu mo ní di question rẹ òní ẹnìkan ń ta ọtí ó ti fẹ́ yọ tàtà tọ́lẹ̀tọ́ <laughs> ìlú tá a ṣètọ́ lọ́hùn fásiwá gan náà kò ní jẹ́ fásiwá tọlọ́run kò ní bọ́ sójú ẹ̀ náà <laughs> mo ní tí ọba yọ sàkà ìyá rẹ̀ ó tún kún jáde o ojúṣe sàkà ọ̀tọ̀ ojúṣe kọ́pọ̀ tílẹ̀ ọ̀tọ̀ títí kan tí mo supervise ní ọdún ìnìyẹn àbùkọ́yìn náà ló dé kọ́ ìfìkà kò dìde ha wọ́n ti kó lọ cháàdì báyìí ojú kan náà oríṣiríṣi tí nǹkan lè papọ̀ mọ́ra wọn tí ọba yọ sàkà yọ jẹ́ ìyá rẹ̀ o ìyá ó tún kún yà fún ni tí ọba fọ tílẹ̀ ìyá ni o ṣùgbọ́n gbọ̀ bá fẹ́ yọ sàkà kò gbọ́dọ̀ dáníyàn kó n yọ sàkà ọtí o ìwé ti sàkà mọ́nu kò gbọ́dọ̀ bó n fẹ́ yọ sàkà owó ọtí torí kò ṣeé ti kọjá pé gbogbo owó ọwọ́ rẹ̀ jẹ́ owó ọtí nìkan mo rò pé ti yéé sìn so ṣùgbọ́n nígbà tá a bá ti ti tọ́lọ́run ẹgbẹ́ wàhálà ni fatiwa náà wọ́n sọ̀rọ̀ ẹni tí ò fi tí ò fi tọ́lọ́run tó ta yé rẹ̀ tọ́wá béèrè fatiwa bẹ́ẹ̀ á mọ̀ sọ mí lẹ́nu àbí ọ̀rọ̀ àwọn àfa ah, ìpè àti sàkàbà yọra rẹ̀ nú owó <laughs> báyà rù yùn gan lọ́ba kí ẹ tẹ́rù <laughs> èdè tàgà wá yọra rẹ̀ tó rò ó tọ́jú ẹ̀ rìbá yóò di tí ọ̀fọ̀n ká àmì òpin ilé ayé ni wọ́n ti build ẹ̀ mọ́ world economy kíkí rìbá ọmọ wà mẹ́ wọ́n ti build ẹ̀ mọ́ ta ni ọ̀yọ́ kù àwọn tí wọ́n lè yọ́ kù gan-an wọn ò lágbóyè ẹ̀sìn ọ̀tọ̀lọ́wọ́ àwọn Amẹ́ríkà Britain kankan àwọn lè pé ẹja plan káyọ́ kù kéjọ́rù Saudi àwọn ọmọ Saudi wo katilu tí ọ̀làjú tí ọmọ lọ sí London. bẹ́ẹ̀ náà ni káwọn nǹkan eré jìtá móló ìlú kọgbà ayé kan káwọn èèyàn kan ó sì máa bẹ kí wọ́n kà sí halal ara òfin ilé ayé ni bẹ́ẹ̀ náà ni mímu ọtí kọgbalẹ̀ tó ń ti bí ọjẹjẹ pé àwọn tí èsè mùsùlùmí gan wọ́n kà sí pé ọtí ìnira lọ́jẹ́ fọmẹ̀dé nìyẹn sìgá ìnira lọ́jẹ́ fọmẹ̀dé ó sì ṣẹ̀ṣẹ̀ ń pòròdúsẹ̀ láfi lábòsí lọ́wọ́ àní mọ́mí mùtẹ́hídà àwọn gan náà wọ́n gbé analysis jáde o pé àwọn ewu tí ń bẹ ń bi sìgárì àwọn ewu tí ń bẹ ń bi ọtí rè ṣùgbọ́n síbẹ̀ náà wọn ò sòfin pé kí wọ́n plan ahead of man ahead of uh, eh, years láti ibi kí kọ́mọ̀sọ̀ ti má kọ́mọ̀sì bíórìsì má mo pla ìwé torí pé means of income ní fáwọn èèyàn kan. bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa kó ọ̀sán jẹ́wọ̀n ní sí mọ́sálásí kí kálukọ́ máa ṣe fáàrí pẹ̀lú mọ́sálásí ara pé òpin ayé ti ń bọ̀ ní ohun tí ń ṣẹlẹ̀ ní gọ́ọ̀fù dáadáa ọlọ́run tí ìpè kọ́rọ̀ ti wá ó débẹ̀ ni bá a ṣe ní agboolé ní ìsìn tá a kọ́ mọ́sálásí tó yọ ọlọ́run pé ọ́fà ìmọ̀ ibi ọ́fà yìí ni ẹlòmínú ọ̀fà òkà ẹ̀dá àwọn òfìlẹ̀lẹ̀ àákọ́yìn tí ọ́fà ìmọ̀ ibi lè lọ àníyàn pé àpèjọ fàǹjẹlì yìí lọ ìní òfìsè kì í ṣe pàníyàn pọfẹsì ìbàdà ẹ̀hún pópin ayé ti ń dé tẹ bá dé sáwọ́dì báyìí ẹ ẹlòmíì tó bá tí ò gbọ́ rí rárá kò ní mọ̀ tí wọ́n sáájú lòun wà ń gbà mí rọ́ọ̀gì ó sùn lọ ìyá kan ó sùn lọ kódà wọn tó ti ń ti ilẹ̀kùn àti wíńdò mọ́sáájú lè sìn ní sáwọ́dì kì í sàtìpá o lásìkò tẹ escape bọ́ta so ac ẹ̀ bù ẹ̀ gbádùn ẹ̀ bá ti lọ ní mọ́sálásí ó tún ti di pé gan bọ́ bá tiẹ̀ fẹ́ mú mi tútù gan ọba nù mọ́sálásí ọdún yẹn dá o màámi kófin ayé náà bọ̀ náà ni tọ́ba ti nídìí omi fún mímu tó tutù tọmọ wọn kì í ṣe rẹ́rẹ́rẹ́ o kò ṣe bí ìgò ẹ̀fà ńlá o kékeré ni wọ́n rọ̀ àti bí ìdajì ètò àmọ́ràn fifty naira ni ó sì lọ bí fíríjì wọ́n ti gbé fíríjì ní mọ́ṣáláṣí ẹnìkan ti ṣe wá kúkú kalẹ̀ tọ́lọ́ọ̀nù ni fíríjì yìí àwọn kò sì máa já omi sí ẹ sì lọ mú ẹ sì mú ẹ bá àkọ́kọ́ mu bíi méjì kẹ tó kírun pé bá tó kírun tẹ <laughs> ẹ tó padà lọ díẹ̀ ẹ tó méjì tọ́wá ti ń tán àwọn bí ó tún gbé wa àwọn bí lè pè pé àwọn méjèèké wọn tún láìsí mọ́ṣáláṣí tí wọ́n bá rí pé at least báwọn jẹun náà àwọn àbẹ̀wò ti mọ àwọn lọ́mọ mi mọ́sálásí. so tàbá ìbílí mọ́sáájì tẹ́ bá dé mọ́sáájì ànábì sallallahu alaihi wasallam ìkànnú àwọn àbá wa muhammadu nasiru shaibani ó ní àpèjúwe sanamu sasalam sọ ó ti wà ní mọ́sálásí rẹ̀ gan jí mẹ́mọ̀dínà ọ̀sọ́ ní jẹun ní láwọn ti sọ sọ sọ báwọn wá gbọ́ báwọn wá gbọ́. bẹ́ẹ̀ ni àti ní káwọn èèyàn máa kọ́lé páàrí tí wọ́n fẹ́ máa kọ́ lápọ̀ gajura wọn lọ ó ti wà dáadáa ni ó wà lamẹ́ríkà ó wà bírítéènì Saudi Arabia ó káàkiri abuja wa yìí náà ẹ pé ẹ pé kì sara Nàìjíríà yẹn <laughs> ẹ pé kì sara Nàìjíríà yẹn káà Allahu bóyá yóò ṣe máa rí irun tí yá ń jẹ àwọn èèyàn kan wa tiẹ̀ ti sọ̀rọ̀ ńlá ó ní pin ni wọ́n tan náà ní Nàìjíríà yàgbé <laughs> àwọn tó sì ń kówó fún wọn ò lè rówó mi gbà bí wọ́n sọ pé wọ́n ti iná ti mú àwọn yẹn dín ẹjọ́ iná dáadáa nàìjíríà ni báyà ni wọ́n ní máa kọ̀wé ìròyìn gan tiẹ̀ gan lọ́tọ̀ abẹ́rẹ́ <laughs> kò pọ̀ síbù <laughs> ayé ti wà complex <laughs> ìdí ẹ bá fẹ́ kọ́ mọ̀ ni ìdí ẹ bá fẹ́ kọ́ mọ̀ ni àbúrò náà bá ní àwọn èèyàn tí wọ́n mọ̀ ṣiṣẹ́ fún lọ́tọ̀ tí wọn ò ní sí ní asọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà ni kẹ́sìrátò kọ́tìlì kí wọ́n máa pààyàn pọ̀ ara omi òpin ayé ni ṣáà kó sì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n gbogbo eléyìí kínkín ni nígbà tó pin ayé bá tún súnmọ́ jù báyìí lọ ọlọ́nkọ́ sànù wa o. àwọn èèyàn ti develop ní ànídùn bẹ́ẹ̀ náà sì ni wọ́n ti develop biological weapon nuclear weapon biological weapon tó yẹ pé ó ti níṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe ó sì ti láwọn èèyàn tí wọ́n fẹ́ kó ṣiṣẹ́ yẹn sí lára ó lè jẹ́ pé yọ báyàn lára jẹ́ ni ó lè jẹ́ pé yọ fọyàn lójú ni ó lè jẹ́ pé yọ díyàn létí ni ìyẹn sì wà láyé ó lè jẹ́ ti kú náà nuclear weapon destruction tiẹ̀ lágbára pọ̀ ẹ̀wọ̀n tá amẹ́ríkà ló lásìkò iraq sọ̀wárí kòlẹ̀ òǹkòdíyà bọ́ǹbù ẹ̀yọ̀ kan tí wọ́n jù báyìí jíì bí bọ́ǹbù bíi mẹ́wàá ogun ti wà nínú tiẹ̀ náà tíyẹn bá ti ń bọ́ọ̀sì lókè báyìí àwọn náà tún agbára tó fi bọ́ọ̀sì ni ó fi fún wọn ká sọ́tún sósì àwọn náà sẹ̀wá tún lọ́mọ dòdò tí wọn lọ́tọ̀ ìgbà wọn ò fi gba afghanistan èyàn bíi two hundred thousand ní ẹni lójoojúmọ́ wọ́n sì fọjọ́ mẹ́ta the same thing iraq níbo wọn fẹ́ tí wọ́n ti kọjá là katapila ni wọ́n kàn wọ́n kó wọn ni wọ́n kàn wọ́n kó wọn dànù kòtò kan ojúbọ ọkọ wọn ti gbà láti tí wọn fẹ́ gba kọńtírì ó súsọ dáa gbàtọ dáṣìkò kan oníkọtì tàjà wọsàtì Amẹ́ríkà jẹmí alẹkùtù ti ekini kùtù ti kù wá ti lẹ ìràkíyà àbí tọjọba yẹn mọ mọ bàárà yẹn tẹ́lẹ̀ mo tó gbàgbé ó ní gbogbo agbára tí ìràkì ní Amẹ́ríkà ti fi sẹ́yìn ó ti kọjá yìí nígbà tí yẹn fẹ́ gbégbèsè lọ agbára wà mí agbára tọjọ agbésẹ́yìn tí òwúlẹ wọrí rẹ lẹ́yìn mọ kọmọ lọ́ba disapia wọn bari. rí ó di sìgá náà ni òbí kéèyàn gbà sófin wọ odidi odidi president pípa yẹn yẹn ọ̀rọ̀ ọ̀run lọ́dọ̀ wọn tí wọn bá ti ní target yẹn ní goal ìntàjò lé lórí òun náà ní takọ́rùbù sàmán sani bisọ sọlá sọ fún wa àsìkò tá à ń gbà tó pin ayé bá ń súnmọ́ àsìkò tá à ń lò yìí kò ní tó lò mọ́ yóò ti kéré sí ti tẹ́lẹ̀ yóò ti kéré sí ti tẹ́lẹ̀ gbogbo ń tẹ̀ ráyè fásitì ó ṣe tẹ́ ẹ̀ ti ń rọrùn tẹ́ pé àwùjọ èsì lọ nísìrò ẹ̀ mọ́ ń gbọ́ àmì pé yẹ́mù díì ó ti ń súnmọ́ nìyẹn so ìbẹ̀yẹn ládùn sí inṣàlá torí ọjọ́ tó ti lọ ìwọ̀nba tá a gbé kọ́lọ̀ dé wúlò fún wa o. àǹfààní ẹ̀ náà ní kálukú ọmọ múra alẹ̀ dé yẹ́mù díì kílẹ̀ ti fi múra ntọ́lọ́mba ni ká ṣe ká ṣe tọ́ba ní ajínà sí ká jìnà sí nta bá ń ṣe láti ètò kàmọ́túbà lọ́dọ̀ ọlọ́run kàmọ́túbà lọ́dọ̀ ọlọ́run torí pé ká sì má dèdí ẹ whatever the case may be tí èèyàn bá ti dédìí ẹbọ gbígbà tí ọmọ ń tọ́wá sí láyé kò mọ ìdí abájọ tó ń fún wa nílé ayé ẹsẹ̀ yóò tẹ̀ bá dá lẹ́yìn yìí ọlọ́run sáwọn ojú pẹ́ fún yàn náà sọ koran ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní sàmójúkò kéèyàn ò ṣẹbọ tó kó kú díẹ̀ ṣùgbọ́n tó bá ti yàtọ̀ sí yẹn ọlọ́run ṣetán láti sàmójúkò fún yẹn ọlọ́run dákun wọ́n ṣe alẹ́ lẹ́bọ̀ o wọ́n jẹ́ àkúnú ẹ̀bọ̀ o wọ́n jẹ́ wọn ó ṣe ṣe alọ́run o wọ́n jẹ́ ìrànwọ́ jẹ́lẹ́bọ̀ ọlá àti tóbi rẹ̀ ọlá àánú rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wù tá a bá dá kọ́ lọ́nkọ́ sáwọn ojúkó fún wa wọn láti tó yọ láàánú ẹ̀ náà bisimilá. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاليت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك رهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا